nígbà wà tí a bá wà ní fẹ́fẹ́ kí a mọ àwọn ìbáfẹ́ yẹn nílé àti lóko tó bá yẹ pé àwọn òbí yẹn tí wọn bá tí wọn bá fara mọ́ abẹ àbí wọn bá kà fún ní ẹ̀mí dẹ́sẹ̀ fún mi bọ̀kọ̀ sí ìtọ́jú burú pé àwọn ẹni abáwọn ẹgbẹ́ ká béèrè kan bá ti bá wọn kan tábà lásìkò àwọn náà lè lọ sálọ àwọn tí wọ́n àti ní fẹ́ kí a tún bá àwọn ẹbí ṣe irú àwọn kan yẹn tá a bá mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó bùkátà kíkà ṣe nà sí àfún ọ̀tún àtọ̀tún mo fi rú ẹ̀rí ẹ̀fúnjẹ́ pé bàbá rẹ̀ fi isolate rẹ̀ kó láàrin gbogbo àwọn family ọmọ yẹn ló kọ̀ padà dìde ló padà dìde létà tó jẹ́ kó wá rí kàn fẹ́ ìgbà bẹ́ẹ̀ àtàwọn ẹbí yòókù lòkí bàbá yẹn kan dá wà àwọn ọmọ ẹ̀yẹ́ àwọn márùn-ún sára nìkan wọn lè ní ìyàtọ̀ ṣe pẹ̀lú ara wọn mọ́ ìgbà tó ti kọ́ mọ́yẹ́fẹ́ máa lọ bàbá ìkọ́kọ́ ń bínú dẹ́bù ìsúlámù nínú nǹkan tó yẹ kó ó ṣe bẹ́ẹ̀ kò ṣe ara ta fi ń jẹ́ àwọn náà rí bí táwa ṣe tó bá lè wọ́n ní sísá snack táwọn obìnrin wọn máa ń ni ìdájọ́ ní ilé ẹ̀kọ́rìjì ebi àpapọ̀ ìtàn tó sísá snack fún ìyàwó wa àti fún àwọn ọmọ àdúgbò rọ́bìṣì wọn ṣe lẹ̀ dáadáa àti àpòpínlẹ̀ ìtàn wọn ṣe lẹ̀ wọ́n ṣe wọ́n bá fẹ́ ṣe kí wọ́n jẹ́ kó àmú bẹ̀rẹ̀ ẹ má ṣe lóòrò rọ́bìṣì tẹ̀ ń ọmọ ojú fún nọ́ọ̀sì ń dá ọmọ ojú fún lọ́jọ́ bí rọ́bìṣì náà lẹ́ máa ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ìtàkùnlọ. So, àwọn ọ̀rán sọ àwọn ọ̀rán orú lókè ẹ̀. So, àwọn tó kàn ní àṣẹ. Àwọn kẹta máa ń jíbi àwọn owó owó náà máa ìtọ́ fún sọ àgbàǹfà ló ń pọ̀ bẹ̀. In that case, sọ́mọ́ ìfọ̀rọ̀dẹ̀ àwọn àgbàlagbà tó máa wà ń bẹ̀, ó sọ̀rọ̀ máa ń ṣe láńdá láńdá bẹ̀. Inú àtọ́wò tó dẹ̀ wà bẹ̀ ni pé ṣẹ́rí nìkà wọ́n ti máa ń wọ́n ti mọ́ wọn bá yíṣẹ́ di ìyàwó jù níbi àwọn sọ tó sọ ọ̀rọ̀ àlùfàṣà tí wọ́n máa sọ. wọ́n tó ra ṣáàjì ìyàwó tẹ́wọ́n tí wọ́n ń gbọ́n wọ́n bá ṣáàjì ẹ̀ wọ́n ti ara rẹ̀ ó sì wà lọ́nà ju bó ṣe yẹ gan lọ. ìgbóra àwọn tẹ̀ àwọn kẹjẹ́ gbèsè ní reality pé òun máa sọ òun máa wọn sọ ọgbẹ́ nípa. èyí tó jẹ́ advice tó nílò bẹ́ẹ̀ ó máa ń kéré sí ìlédè tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ that case alẹ́ tán ti àkọ́kọ́ ṣe yẹn náà gbogbo yóò kù lé ní ẹlọ ló ń lé ẹlọ máa ní wọn là láàárọ̀ ọjọ́ kejì pẹ̀lúmí náà àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó tó máa rí gbogbo àti ń ṣe balabala wọ́n fẹ́ lọ ní ìwẹ̀ tó wọ́n sáré mú jáàbù lójó lójú lójú àwọn mọ̀sánsìdì míì náà ó tún fún bẹ́ẹ̀ kò tó bá yẹ kẹ́ ṣe é ó máa ṣe kí ẹ ṣe ní day break kẹ́ẹ̀dẹ̀ ṣe nǹkan tó correct pé lọ́kàn àjọ ẹ̀sùn tẹ́ bá fẹ́ ṣe pé àwọn ẹgbẹ́ ìyàwó wọn fún ìyàwó ní encouragement lọ́wọ́ ní ìgbà tó jẹ́ fàlà ní àlùfẹ́ ní àwọn àìsọ̀dà àìsòkò ní. ọlọ́fíṣẹ́ kọ́ ìgbọ̀n fèmí àlẹ́ rahmatullah tó ó láwọn nǹkan tó máa ń sọ tó bá fẹ́ dáhùn wọn ni pé á ah, tó bá jẹ́ pé wọ́n fi ń ṣe é nìyí kò ní wọlé. tán bá lè àjọsìn lọ́nà báyìí yóò wọlé. orúkọ tó wà náà sọ náà pé nǹkan tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé aláàlú ní ìpínlẹ̀ ìpàlùpẹ̀ ní àwọn náà ọ̀pọ̀ àwọn dimensions pé ó padà gbà wọlé pé mú wọlé pẹ̀lú àwọn kan tó jẹ́ pé orílẹ̀ wà bá fún ìlú. débi pé ọmọ mi ìfẹ́ bá ṣe nà ṣe àfúgà pé nǹkan yìí ọmọ ṣe ọmọ yìí wọn lára nígbà tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ pàtàkì ẹ̀gbẹ́ gan ju ìyàwó tó fẹ́ ṣe àtàkì ẹ̀sán gbogbo wọn àwọn àwọn tí wọ́n ti ṣe tó wá àwa tá a ní àwòrán tá a lọ́mọ ẹ̀jẹ̀ ká mọ̀ mọ́ àrẹ̀ àwọn ọ̀wọ́ àtàwọn ọmọ wa náà táwọn ẹ̀wọ́ àtàwọn máa lọ ṣe àjà àyà níbi ọmọ kan tó bá lọ́ọ́ ọkọ̀. táwọn wa náà ká má sàn lọ ọmọ kẹsàn án wọn láti wọn lọ́mọdé tó ọmọ tó wá ń bọ̀ hàn ọmọ àfà. wọ́n gbọ́dọ̀ wá ní fẹ́fẹ́ ní gbogbo nǹkan ẹ̀ sálẹ̀ bọ̀bá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìrìn ọjà ìwọ lọ́wọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله